الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته أتري جاب السجاب محمد صلى الله عليه وسلم sẹ́lẹ̀ máa lọ sọ́dọ̀ ìyàwó wọn lọ wọ́n lábẹ́ àwọn kó tó wá di wípé wọ́n pàtó sílé ẹni tí wọ́n wà. eléyìí ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ báwọn mùsùlùmí ṣe wá ní àwọn méjì bí àwọn mẹ́ta bí àwọn mẹ́rin. àyè wà láti lọ bẹ àwọn ìyàwó rẹ̀ yìí wò lẹ́yìn. صلاة العصر láti lọ wà láàbẹ̀ àwọn kó tó di pé ọjọ́ tó wà lọ́dọ̀ tó wà náà dé. Àlejò sọ̀rọ̀ lọ́rọ̀ ìwà rẹ̀ sílẹ̀. Àárín ìyàwó mẹ́jọ ni wọ́n ti máa ń pín ọjọ́. Yàtọ̀ sí ìyàwó ẹlẹ́mẹ̀sán. Gẹ́gẹ́ bó ti ṣe wá wípé ìyá ńlá wa sáwùdà. رضي الله عنها بنت زمعة nígbà tí wọ́n ń dàgbà wọ́n fi ọjọ́ wọn wọ́n kún Aisha lọ́dọ̀ yóò lọ́wọ́ àná. eléyìí túmọ̀ sí pé nínú ọjọ́ mẹ́ta ẹgbẹ́ àwọn mẹ́ta lànà ìṣòro àti lànà táwọn tó ṣẹ́kù sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá ti sẹ̀lá ìtúwájú àwọn ìyàwó yẹn wọ́n pé mẹ́la wọ́n á mẹ́ta tó kù yẹn nínú ọjọ́ mẹ́ta àìsà máa gba ọjọ́ méjì àìsà máa gba ọjọ́ méjì ọjọ́ tí àti ọjọ́ táwùdà. eléyìí túmọ̀ sí pé obìnrin tí wọ́n lọ́dọ̀ ọkọ àtòhun àtòrógún rẹ̀ àtòrógún rẹ̀ mí àtòrógún rẹ̀ mí kò sí ní tó burú nínú obìnrin kó fún orogún rẹ̀ láwọn ọjọ́ tiẹ̀. ìkàkà kí ọkùnrin ọkùnrin ọkọ máa wá sọ́dọ̀ tó òun yọ̀ǹda àwọn ọjọ́ tó fún ومن تنازل عن حقه فلا لوم عليه ẹni tó bá kọ́ ara rẹ̀ tó fi mẹ́sọ̀ọ́ rẹ̀ tó kọ́ lómi. òun fúnra ara rẹ̀ náà ló kó òun mẹ́tò òun pẹ̀lú mi. pàápàá jùlọ tóbìnrin bá ń fura pé òun ti ń délé ìwò kan tó ṣe pé òun ò wú ọkọ mọ́ òun ò sì fẹ́ òun ò fẹ́ lé ọkọ òun ò fẹ́ dá dúró dá kó lo àǹfààní yẹn láti wo tàlọ́kọ́ fẹ́ràn kan nínú àwọn ìyàwó ìkú kó wá ló ń fún lọ́jọ́ tó. ọkọ wo bí gbọ̀n tó gbọ̀n eléyìí lọ́jọ́ tiẹ̀ bí òkú wọ̀rọ̀ tiẹ̀ náà ti lọ́ọ́ ní sọ fún pé máa lọ. eléyìí nìkan ti sọ́wọ́dà sí. ṣùgbọ́n ìlú fẹ́yìn rahman allah wọn ló wá nínú sọ́fẹ́ muslim wípé ọ̀kan nínú àwọn ìyàwó àdéhùsọ̀lá àtẹ̀lẹ̀ ti ń jẹ́ sọ̀fẹ́yà ti ń jọ̀fẹ́yà báyìí sọ̀lá àtẹ̀lẹ̀ àwọn ìtàn pín ọjọ́ kò náà àti tẹ̀wé. ètò wa nínú sọ̀rọ̀ ìmùsùlùmí yẹn ẹni tó bá gbọ́ yìí lọ sí ti wípé sọ̀fẹ́yà òun náà tó bọ́ àìsà lọ́jọ́ tiẹ̀ ọjọ́ tiẹ̀ wá mẹ́ta àti tẹ̀wé ìwà tó ṣẹlẹ̀ ni pé ó ṣẹlẹ̀ rí níjọ́ kan ó ṣẹlẹ̀ rí níjọ́ kan tí kò kọjọ́ kan lè pa ìjà àmọ́ kì í ṣe kó dojúmọ́. torí ìdè eléyìí eléyìí jẹ́ òṣìṣẹ́ jẹ́ mẹ́rin. عائشة رضي الله عنها tí wọ́n ti kùn lọ́jọ́ yìí àfúrá ikú òun ni obìnrin táwọn ẹbí sọ̀rọ̀ wá àdìsẹ́ lọ sí ọ̀fẹ́ rẹ̀ kò sí tó burú nínú kí èèyàn níyàwó méjì mẹ́ta mẹ́rin tó fẹ́ràn ọ̀kan ju èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin lọ nítorí pé ọkàn èèyàn ní kọ̀ǹtró lórí ọkàn ṣùgbọ́n èèyàn ní kọ̀ǹtró lórí owó tí ọmọ aná àti nǹkan ọmọ pín owó tó ń ná àti tó ń pín ọ̀ràn ẹ̀ lọ́jọ́ kò sí lọ́pàá láàrin àwọn ìyàwó rẹ̀ nù àwọn ọjọ́ ìrètí kọ́ wà ló fẹ́ nìkan ní dọ́gùdì nígbà tó ọ̀dọ́ sọ́dọ̀ nìkan. tó wọn fura pàrọ̀ ìṣòro àti ìlànà àìṣẹ́ tó ẹlẹ́bi sì sọ pèsè pé nǹkan tó pa wọn. ṣùgbọ́n o sáwọn kò ń lọ síbi pé tọkùnrin bá ti lọ sùn lọ́dọ̀ obìnrin kan èyí kó lè bá a bá lò ní abẹ́rẹ́ nítorí pé ṣe àgbà lérò pẹ̀lú káfẹ́ yàwó nǹkan kan bẹ tó ń ní albon albon òun náà ni èèyàn kó káàtà láti rí èèyàn kan tó sí rẹ̀ bọ́lọ̀ ti dá wa ọlọ́run dá wa lẹ́nu tó ọ̀hún dá gbé ẹni ọ̀hún bọ̀ ọ̀nà jù ẹlẹ́jọ́ máa ṣàkóso sọ̀rọ̀. tí wọ́n ń pè wọ́n náà mọ̀ wá gbogbo gbà ó lè má pè ó lè mẹ́tì náà kọ́kọ́ lọ ló lọ abo. tó ń ro nǹkan ọ̀rẹ́ ni wọ́n dáhùn. ó ń ronú ọ̀rẹ́ ni bí ó léèrè. ọ̀ǹda pọ̀ ẹ̀sìn náà pébi títí bẹ̀rẹ̀ náà ní ká máa dá tó torí délé nígbà tó bá lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ gbogbo àná onìkan ní dákọ̀ lónìí tí wọn ní máa bá gbé gbogbo jẹta onìkan ní tóbi bá ti pé mẹ́ta lọ́wọ́ ni ó gbé ọ̀rẹ́ ní bá gbé gbogbo jẹrin onìkan ní lọ́wọ́ ni tó láàrin ọjọ́ mẹ́rin tó gbé òkè ni wàhálà yìí ara àwọn àǹfààní tó wà nínú pé kò sí lọ́délé kò lọ́délé kò náà ní pé ọ̀rẹ́ ní bá nájú yọ̀ọ̀rẹ́ ni máa bá a sọ̀rọ̀ yóò sì fi lè pé òun náà lọ́kọ yàtọ̀ sí kọjá pé irú ìtẹ́lu máa ń ṣe tó fẹ́ àwọn méjì mẹ́ta yọ̀ọ̀kà pàtàkì bí aṣọ tó ti gbòòrò ọdún méje ọdún mẹ́ta wọ́n sì máa lọ́kọ̀ àti ìyàwó ara wọn ni irú rẹ̀ wọ́n ní àbùrọ̀ lọ́kọ̀ bí aláìlọ́kọ̀ Islam kò fara mọ́ wàkíwà tó bá ti mọ̀ pé òní ìdí obìnrin ẹ mọ́ ọ̀ọ́lẹ̀ kò sí kọ̀ lọ́kọ̀ ọkọ̀ mi. obìnrin náà tí ó sì kú ọ̀fẹ́ máa dágbé nítorí ọkọ̀ ó ti máa tẹ̀sẹ̀ pé tí mo lè wá àwọn eléyìí ṣe ìyàwó àwọn ìyá tó ti yà yàkuyà nìyẹn nítorí pé èwo ni àkùrọ̀ wa máa sọ̀kọ́ bí ọmọ ọ̀dọ̀ bàbá ń dágbé ìyá ń dágbé ìsìláàmù ń wá ìsìláàmù ń wá torí pé ibi tẹ́lẹ̀ àtijọ́ ń dágbé àbòsí ọ̀sẹ̀lẹ̀ náà àbòsí ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ àbí lónìí ọwọ́ àbẹ̀ lọ́la ó sì ẹjọ́ méjì méjì níjọ́ méjì níjọ́ méjì mẹ́rin ó sì jọ́sẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ kábí ọ̀sẹ̀ kámẹ́rún. ṣùgbọ́n àtàmà ìké gbogbo ó ti lè kó pín ìlànà ni pé lẹ́yìn àwọ̀ lójoojúmọ́ ọ̀tọ́nà ọlọ́wọ́ àlàáfíà àwọn obìnrin rẹ̀ wò. ètò ìmúkàdùn owó èyí tí ẹjẹ pé bóyá rẹ ṣe ṣá rẹ sọmọ rẹ ètò ti kó kẹfẹ kó ọfẹ kó tómi tó lọ ọ̀rọ̀ kan ọfẹ kó ọ̀rọ̀ kan lọ àmọ́ sọ títẹjú mẹ́wàá ló ló ń bí olùtẹjú mẹ́wàá lọ o arọrọ sọ náà láti pé tẹjú mẹ́wàá kò sí dáàtọ bí ẹni tó ń ẹni tẹjú mẹ́wàá tòtò pé Ọlọ́run dá wa gbọ́n jura wa lọ ẹlòmíì wà tóbi kó tó bá ti dọ́dọ̀ ẹbí dọ́gbọ́n dé ọ̀fẹ́ lu ọgbà ìfẹ́jú. wọ́n lọ ní ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀dùn mo sọ́nà sí ọ̀rọ̀ kan ẹ̀dàpọ̀ ẹ̀dùn ọ̀rọ̀ kan tó sẹ́kù títí ṣe lọ́gbọ̀n ìfẹ́jú wọ́n wá sọ ìfẹ́jú tó lò ń bì náà ló lò lọ. torí di eléyìí tó bá ti dẹ̀ yán áfírí ọjọ́ ní tàbí sallallahu alaihi wasallam máa ṣe. Ànábì sallallahu alaihi wasallam a máa bá àwọn ìyàwó rẹ̀ lò. Bóyá lákòókò òru tàbí nígbẹ̀yìn òru ìyẹn ni pé gbogbo ìgbà tó bá wù a máa bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀. ìgbà míì tó bá sì bá àwọn ìyàwó rẹ̀ lò lákòókò òru ó ṣeé ṣe kó lọ wẹ̀ kó tó sùn. ó sì ṣe é ṣe ń gbà mí kó sàlù àlá kó tó sùn. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá nígbà Aisha radiyallahu anha wọ́n sọ ikú ṣeéṣe kánàbí sallallahu alaihi wasallam kọ́ bá àwọn ìyàwó rẹ̀ lájọṣepọ̀ kó sì lọ sùn láì fomi kanra láì wẹ̀ láì sàlùwàlá Ibn Qayyim rahimahullah wọn láti ṣe ni láti ṣe ni ẹni pẹ́gbọ́ àtúntò pé kì í fomi kanra bóyá fún àbálùwàlá lẹ́yìn tó bá bá obìnrin rẹ̀ lòkú tó lọ sùn wọn láti ṣe ni àwọn ti ṣàlàyé rẹ̀ nù síra mi ó sì ṣe ṣe ń gbà mí kí Ànábì sallallahu alaihi wa sallam kó bá gbogbo àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ lóru pẹ̀lú ìwẹ̀ kan eléyìí báyìí òun ló wá ń bùkátà fíkú mi níbi àti sọ pé tóbìnrin bá ń bẹ àtọkùnrin bá ń bẹ lọ́dọ̀ obìnrin kan gẹ́gẹ́ bá ti ṣe rí náà nínú làrá anábì sallallahu alaihi wasallam tó bá ti di pé ilẹ̀ sú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà ń lè rẹ̀ nìkan ni wọ́n wà tó bá wá jẹ́ pé tilẹ̀ bá ti sú ọ̀dọ̀ ẹni tí wọ́n wà ń lè rẹ̀ nìkan ni wọ́n hàn wà táwọn olójú wa ń ṣẹlẹ̀ nígbà náà ní sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríṣẹ́lá wọ́n tún bá gbogbo àwọn ìyàwó wọn lájọṣepọ̀ lóru kan náà tó tẹ̀tẹ̀ nìkan. láṣẹ ọ̀sẹ̀lẹ̀ ìgbà wa ti wá pẹ̀lú rẹ̀ láwọn ìgbà wa tó tẹ̀tẹ̀ nílẹ̀. ṣùgbọ́n eléyìí ó lè bẹ nínú ọ̀sọ́ ìsọ̀nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríṣẹ́lá ohun tí ó jẹ́ special fún àdàbìsọ̀lá àtẹ̀là nìkan yàtọ̀ sẹ́lò. Ìgbé ọ̀wà ńlẹ̀ nìkan kọba alájọsepọ̀ kó tún lọ́lẹ̀ ẹlòmíì kó tún bá alájọsepọ̀ kó tún lọ́lẹ̀ ilé ẹlòmíì lóru kan náà kó tún bá alájọsepọ̀. Ó lè jẹ́ min khasa'is an-nabi sallallahu alaihi wa sallam. Nítorí ẹ̀ tẹ́ ẹ bá gbàgbé nínú kẹtí mi ọkọ yìí ti sọ títí ká tó kọ́ dọ́gba láàrin àwọn obìnrin ṣé ọ̀ràn yẹn náà ní lórí àtẹ́bí àbí ìsọ̀ràn yẹn tẹ̀ bá gbàgbé. tó torí irú àwọn nǹkan báyìí ní wọ́n fi hàn pé tọ̀ torí táwọn àti dọ́gba títí ká pín ọtí ọdọ́gba láàrin wa bàtà tí wà lọ́dọ̀ ẹnìkan kí la wà lọ sọ́dọ̀ ó túmọ̀ sí pé àgbọn nǹkan tí ara tí wọ́n rí nìkan sọ pé sọ́nà yẹn náà lórí àlẹ́ ìṣòwò àti làbí ìṣọ̀ràn yẹn. torí ìwọ ọkọ̀ tó ọ̀ tó ní àwọn méjì tọ́wọ́ alẹ́ nìkan tọ́wọ́ alájọṣepọ̀ tó tún wá lọ bẹ́ẹ̀ lómi ọ̀tọ̀ ọ̀tọ̀ sí wọ̀ lábẹ́ òfin ọlọ́ lẹ́yìn náà fẹ́ẹ̀ wá tó gbàgbé nínú tó ti síwájú ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run á fún ní agbára ọkùnrin bí ọgbọ̀n tẹ̀yàwó kọ̀ọ̀kan sọ́nà mẹ́jọ ànábì sallallahu àti náà bàrà látọ̀sí fún tẹ̀nà pé ìwà jẹ́ pé ẹni tí kò lágbára ká lọ títí mu kò sí tàbí ṣùgbọ́n igbó lè tòṣù ká tó fi omi gbóná bá tó àmọ́ fi bá lẹ́yìn. ṣùgbọ́n ànábì wa sallallahu alaihi wa sallam ọlọ́run fáwọn ní káfá bá wọn. sálẹ̀bì sallallahu alaihi wa sallam bá bá ogun àlòpọ̀ máa yẹn kó ṣeé ṣe kó wọ́n wẹ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan kó tó lọ́dọ̀ ẹnì kejì wọ́n bá bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹnì kejì wọ́n bá bá lò wọ́n wẹ̀ wọ́n lọ́dọ̀ ẹnì kejì. ẹgbà ó sì sọ fún wa kó lè bá àtàkìyèsí lòsì sọ fún wa kí ń gbàdánù àwọn ìyàwó wọn kọ̀ọ̀kan ìlú pọ̀ wọ́n yẹ dàmà ní ìsìn wọn lára torí tó bá jẹ́ pé wọ́n kàn bá wọn lò fún wọn dàmà ní ìsìn wọn lára wọn náà lè pè yẹn sì ká tíráì sòṣùgbọ́n ọba lò wọ́n dàmà ní ìsìn lára agbára tuntun dàmẹ ní ìtàn alára agbára tó ń bẹ wọn tó lọ bẹ lómi ọdá dúpẹ́ lómi ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ sáà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tó ti pépé nígbà míì sábà jù sọlọ àti ọkọ bá gbó wọn lò kó tó di pé wọn ṣe kíni tó di pé wọn wẹwẹ kan kó tó di pé wọn wẹ ìwẹ̀ kan eléyìí tó túmọ̀ sí pé tó máa ń gbé wà ìyàwó rẹ náà tó bá ti bá lò tó bá tún fẹ́ bá lò àbí ìfisọ yìí pé kọ̀sàlù àlá yóò fún ọ lágbára láti tún lè padà tó ẹgbà àwọn eléyìí ti fi hàn wá pé bó bá wù ọ kò lè má sàlù àlá kó tó tún ṣe kí ni kó tó tún padà lọ báyàwó rẹ. sẹ́ni sọlọ́lá àdìsílẹ̀ tó máa ń ṣọ́ọ̀bù àsìkò tó máa dé sí ó yẹ kí òru jálù àwọn ìyàwó wọn. sẹ́ni máa dé bí aago kọ́ òru wọn á ní wọn lọ kọlẹ̀ kó dání èmi ní èmi bàbá alágbádá. alágbádá lọ sọ sí wọn kíláàsì rẹ. ò ní kó òru wọn ò fi jálù àwọn aráàlú wọn kọ́nà ní ìpolówó àdìsọ́nà náà pọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀. Títà bá tíráàbù tá a bá dé tó bá gbọ́ sọ́wọ́ òòlù káwọn jẹ́ kó òòlù náà láti wọlé. Àwọn olùmọ́ni sábàbí rẹ̀ ni pé ìwọ ò ní fẹ́ rí ìyàwó rẹ ní ọ̀nà tí ó fi rí àléébù rẹ̀ tí òfin ń wọ̀. torí pé ọ̀fẹ́ kó lè bá abẹ pẹ̀lú rẹ ni Islam ti wí nù wọ́n yẹ fẹ́ obìnrin torí pé òun lè kọ́ ọ lẹ̀ o tí ìbá ti gbọ́ bá ti kàrá ìdá táàrí kò ní yẹ sí ìgbà náà ni wọ́n lè tẹ̀wá bá wọn kọ́ra wọn tó ìwọ́ fẹ́ kó lè bá abẹ pẹ̀lú rẹ ti di ìgbà tẹ́lẹ̀ àti ayé lẹ̀ wọ́n wá ní bẹ́ẹ̀ rí ní rírí tí ó mú kí ìkórìíra rẹ̀ wà lọ́kàn rẹ̀ ìdí rẹ̀ sọ̀rọ̀ nípa ọmọ ìjàdù lóru. nítorí pé ọmọ ìjàdù lóru ó ṣe é fi kọ́jọ́ pé ìgbà tó jàdù yẹn àbúrò àwọn kọ́mọ ọmọ ó ti sùn. àsìkò tó rí tó dé tó ti wàràwàrà ó ti falala sẹ́nu. lọ́wọ́ wò ó lọ́wọ́ rí lala lẹ́nu rẹ̀. abẹ́rẹ́ ní kámẹ́rà nítorí yẹn wá yí ọ̀pọ̀lọpọ̀ báyìí lọ́wọ́ àgbẹ̀dàrà rẹ̀. sílágbájá náà nù o lè máa rántí ẹ̀ láéláé tó síbi ó ti tún kí sínú ọ̀gá ẹ̀mí tó ìsìlámù fẹ́ ìsìlámù fẹ́ kó ọmọ akọ kó kó kó obìnrin rẹ pẹ̀lú àpáyé àkàrà kó wọn wá tó ti ti kọ́ jẹ́ kó olùjọ́ jáde bẹ́ẹ̀ ni for the fourth time in our life after marriage kí ọ̀tọ̀ lè mi. kòtò adéta ẹ̀dì. Bàbá àwọn olùgbé bàbá kan kí ló tutù bí? Ṣé lápẹ̀ ọmọ mi mọ tọ́ léwu? <laughs> Àdúró rẹ̀ so lẹ́nu pé gbogbo títí ò ní ṣẹlẹ̀ náà. Títí ò lè kó sí hà wọ́n fẹ́ lè lé. <laughs> Tó dé tó ní ẹ̀ ẹni tó bá ti ní palẹ̀ mọ́ fún un níjọ́ tó bá tọ̀ lé òní máa sáká. tó kọ́ ẹ́ lókè jọ́ sárábìnrin tọ̀ lé kò sí sí bí ó ti tókè láyé wà láì ó ti tó fi máa wò ó kékeré ní àtọ̀ lé. tó torí ẹ̀ Islam wà láì sọ dáadáa ni. sàwọn tilẹ̀ bá ti máa ẹ̀rọ kíkálukú ti sara kó sá àtọ̀ lé àti kí wọ́n á bọ́ palẹ̀ gbogbo kí ni wọ́n tọ́wọ́n torí di ẹgbẹ́ yàrá pàtẹ́lẹ̀ náà. sọ àmọ́ tọ́gbọ́n wa lọ wọlé tọ́ lọ bá wọn lóru náà kò burú o àmì ìtọ́ dáàjì ìnìkan ọmọ ìjà lù wọn lóru. ẹ sọ pé nìsín ó dé ṣe pẹlẹkẹ ńgbà tó dé lóru òru náà lọ wọlé kò sí wàhálà. nítorí pé ńgbà tó wà lọ́nà ayé ti dá iye ẹ̀lú ẹ̀dùn gbogbo gbàtó àlọ́nà ẹ̀ lóòrùn lẹ́wà bá àti àjẹbà àgbọ̀lẹ́wà wà àti wà lólóòrù àníṣe ńkọ́. títí àti wà ńkọ́ títí ńkọ́ àlójẹ dọ̀ lóde pàpàpàpàpà kọ́ ó ti palẹ̀ gbogbo lé mọ́. tó eléyìí gbọ́yẹ́ ìwọ́n lè má sùn. pàápàá jùlọ títẹ̀ bá ń bẹ lè máa sùn àmọ́ tí wàá sì fẹ́ tó bá wù tó bá sì wù ó lọ́mọ tọ̀ lè jẹ́ ló ti jẹ́ mìíràn. lẹ́yìn náà àtọ̀wá fẹ́ bá wa sọ̀rọ̀ nípa oorun ànábì sọ̀rọ̀ bá mi sẹ́lẹ̀ ẹ̀fọ́ ànábì ti máa ń tají. ẹnìkan á ní kí ni gbogbo ara bánábì ti máa wọ́ bánábì ti máa yàwó yàwó rẹ̀ ẹbí ti máa sùn bẹ́ẹ̀ ni ọlọ́dún làkọ́ni ká àwòkọ́sì rere wà fún alára Ànábì sallallahu alaihi wasallam títà bá wà àwòkọ́sì Ànábì sallallahu alaihi wasallam tí bọ̀ máa dì láàmú àwòkọ́sì. tàbí máa ń kíní kan Ànábì tí wà láwọn àwòkọ́sì tá a bá sì máa ń pa àdúrà ti fẹ́ àwòkọ́sì. báwo ni Ànábì máa ń sùn báwo máa máa jì? Ànábì sallallahu alaihi ìgbà míì wọn á sì máa sùn lórí ìtẹ́ tí wọ́n fa wọ́ sí ìtẹ́ tí wọ́n fa wọ́ sí àwọn sùn lórí rẹ̀ ńgbà mi. ìgbà míì wọn á sì máa sùn lórí ẹni àti wọ́n ti fún gbogbo ọmọ àlẹ́bí adámọ́ ni ẹ o wọ́n máa sùn lórí ẹni. ìgbà míì ẹ̀wẹ̀ wọ́n máa sùn lórí ẹ̀pẹ̀ lókè ilẹ̀ lórí ẹ̀pẹ̀ tọ́lọ́lọ́ àwọn àríwá àríwá tẹ̀lẹ̀. ẹ̀rẹ́ nìkan mẹ́rin ló bá sùn lórí ẹni wọn ní tàwáàbọ̀ á tẹ̀lé bá pọ̀ kí ló dé wọ́n sùn lórí ẹni mẹ́tìlá yà ọ̀gá wa àlẹ́lẹ́ tó wà sínú wọn máa sùn lórí ilẹ̀ gbà mí. àlẹ́ wa wò lónìí tí wọ́n ti wọ́n ló bá sùn lórí ilẹ̀ ẹ̀rí tó máa wá tó máa di ohun tí ò sí kan tí kìíní ti dé. òṣùlẹ̀ ni gómìnà pé ah, so ìyẹn ni wọ́n mọ ogún nǹkan pọ̀ lù ọ́. سبحان الله wa ni sallallahu alaihi wa sallam wọn sùn lórí ilẹ̀ wọn àti wọn sùn lórí bẹ́ẹ̀ ti ń gbà mí torí ẹ tó fún wa máa sára rẹ jẹ tọwọ akilẹlẹ lọ máa sùn sí torí fún anabi máa sùn lẹ anabi tó sùn lórí bẹ́ẹ̀ torí ẹ dágbára rẹ bá ká bẹ́ẹ̀ jìra bẹ́ẹ̀ o má sára rẹ jẹ o ìdánwò á fi àjọmọ ọlọ́mọ ìgbé ẹgbọ́ fún yín ìlànà ànábì sọlá àdìsẹ́lá gbọ́ wọn sùn lórí ẹni ìgbà tí wá péyàwó ẹtí wá kọ́kọ́ sùn lẹ́nu bá nàbí máa ti bẹ̀. ìgbà tí àwọn wá kékékéké ẹ̀rẹ̀ ni tòkí náà wá fi yé pé wọ́n tún ló sùn lórí bẹ́ẹ̀ pa òṣìṣẹ́ pé mẹ́rin òfin ọlọ́run àbí lànà ànábì sọlá àdìsẹ́lá ń kó tó sùn lórí ẹni gàdí. ìgbà míì orí tẹ̀. rúbẹ́ẹ̀dà ibn sọ́ọ̀mì lọ́bí ọlọ́ọ̀hún rúbẹ́ẹ̀ àbí àbẹ́ẹ̀ ibn tẹ̀mí ọgbà ìgbà wáwá o láti ọ̀dọ̀ ń kú rẹ̀. قل رأيت رسول الله صلى الله عليه وآله وسلم متقيا بالمسجد واضعا إحدى رجليه على الأخرى الإمام البخاري في ذلك والمولى صلى الله عليه وسلم مستلقيا في المسجد تنسفين لله من مسلاتي في يوصف وتكاكا وفين لله كل رواه لكي ورانا صلى الله عليه وسلم ونصر تكاكا من مسلاتي لن يتوب يسير كالوري ومين wọ́n sùn bẹ́ẹ̀ wọ́n á gbé ẹsẹ̀ kan lórí omi ṣé ẹni mẹ́fẹ́ o ọ̀fẹ́ ní mẹ́ tòlúmọ́síláṣí àtàbí tó mọ́ bá àdìwà àdìsẹ́ kàkọ́ ọ̀fẹ́ ní mẹ́ èrò pẹ̀lú àmẹ́ àtàwọn òkúta kéékèèké ètò tuntun tó dùn bá rọ̀ tó máa kí wọn ẹ wá wíwájú wọn bẹ́ẹ̀ ló ti ti máa dà àmà tó ti dẹ́rọ̀ pọ̀ bí ó ti máa sàn lórí wọn báyìí sọ̀bọ̀ bá àpárí wa rí sọ̀rọ̀ mo orí tó fẹ̀yìn lélẹ̀ tó a gbé ẹsẹ̀ kan lórí omi nígbà tó sùn síbo sínú àtàláṣí ànábì wa nù sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀. Matrix ànábì sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ àtàláṣí ànábì wa ń sùn lórí ẹ̀. Awọ ni wọ́n fi wọ́n fi ṣe kọ́ba rẹ̀. Àwọn kókó koríko ni wọ́n á kó sínú ní àwọn kàtífà ẹ̀yìn náà àwọn kàtífà yìí jọ̀hún tí wọ́n kó koríko gbígbẹ́gbígbẹ́ sínú lẹ́gbẹ́ tó bá sùn bẹ́ẹ̀ tó bá sọ́ra ibi tí koríko míì tó ti gbé wà tó tó tó wọ̀ ọ́ irú rẹ̀ ní kíni ìní matress anabi sallallahu alayhi wa sallam. tọ́ lẹ́yìn rẹ̀ àlejò tó máa tó lọ́la tó ọkùnrin àwọn àlejò sùn lórí mattress wọ́n sì bá tó ọkùnrin àti búra. àti bá nàbí wọ́n sọ fáwọn ìyàwó wọn rí wọ́n fi fi ọlá ti bẹ̀ fún àìsàn hàn. wọ́n yí náà ní ìjọpẹ̀rẹ̀ ìlú. وأنا في لحاف امرأة منكن غير عائشة mọlẹkẹ ti pé lọ́wọ́ abamiri nígbà tí mo fi aṣọ òbúra ẹnìkan lọ yín búra yàtọ̀ sí àìsà àìsà nìkan ló tẹ́lẹ̀ ibà lẹbi fàṣọ òkúra rẹ kúra rí tí mọlẹka ti wà bá ilé ìtújọ làkà fún àìsà ọbẹ ìwà ọmọ àìsà. bákan náà ìrọ̀lẹ́ ànábì sọ̀rọ̀ máa rí àdìsẹ́lẹ̀ tìmùtìmù wọn òun náà wọ ní àwọn fi ṣe àwọn ọmọbìnrin òun náà. àwọn koríko ni wọ́n kó sínú tiẹ̀ náà èyí jẹ́ tí mo ti máa nẹ́bi sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀. bàtà ìdìbò wa tó máa lọ síbi tí wọ́n ti sùn tó máa ń fẹ̀yìn lélẹ̀ máa sọ pé lórúkọ ìdókòtò ọkàn lórí bẹ́ẹ̀ nígbà kó tẹ wá rẹ̀ mí lónìí. ẹgbẹ́ ìyẹn ti takò lànà anábì sallallahu alaihi wasallam. gbàtọ́ bá ti lórí ibùsùn tàì lórí ibùsùn kí wọ́n á sọ lẹ́sìnìkà Allahumma ahya wa amut. ìtumọ̀ ńlá nù ìtumọ̀ ńlá nù. ẹ̀rù orúkọ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ni màá ti tẹ̀mí pẹ̀lú orúkọ rẹ̀ màá ti sèkú. bá a bá ti ń wí tẹ́lẹ̀ ká tẹ̀ra hàn bàyìí bá wí tẹ́lẹ̀ kábẹ̀rẹ̀ sí ni wí. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ ìlànà àti máa kó àtẹ́lẹ̀ ọrùn méjèèjì wọn papọ̀. wọ́n wá tu atẹ́gùn tó dàbí àtúntọ́ sínú méjèèjì. wọ́n tu sínú ọwọ́ méjèèjì. wọ́n wá kí kólù owó ọ̀hún ahad. قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس ànábì ó fi sínú ọwọ́ yẹn wọ́n fi lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wọ́n wá fi ọwọ́ yẹn fi pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè bà nínú ara wọn wọ́n fọwọ́ méjèèjì yẹn pa gbogbo ibi tí ọwọ́ wọn bá lè bà lára wọn. tọ́ èyí tẹ́lẹ̀ tó máa tún náà fọwọ́ pa òun náà lórí wọn kọ fọwọ́ kọ orí wọn àti pa àtọ́jú wọn àti pa àbíyókù wọn kọ pa àgbọn iwájú wọn tó pa àgbọn ẹ̀yìn. sáyẹ́bí wọn bá wá sùn sallallahu alaihi wa sallam ẹ̀gbẹ́ ọ̀tún ni wọ́n máa fi lé lẹ́sùn ẹ̀gbẹ́ ọ̀tún ló fi lé lẹ́sùn. wọ́n sì máa fi ọwọ́ wọn ọ̀tún wọ́n á máa gbé sí abẹ́ ẹ̀kẹ́ wọn ọ̀tún ẹ̀tọ́ ó sùn lórí àtẹ́lẹwọ́ wọn ọ̀tún ó gbé ẹ̀kẹ́ wọn lé wọ́n tún wá sọ wípé اللهم قني عذابك يوم تبعث عبادك wọlọ làmì níbi ìyá rẹ o lọdọdún ṣe àgbéǹde àwọn ẹrú rẹ wọ́n sọ láàrú. wọ́n tún máa sọ nígbà míì nígbà tí wọ́n bá lọ sí ibi الله الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مقوي ذكره مسلم kí a dúpẹ́ fọlọ́run ọba tó fún wa jẹ ọba tó fún wa mú ọba tó tó wa ọba tó gbà wá tó gbà wá láyé ibi tá a sùn mélòó mélòó ló wà nínú àwọn èèyàn tí ò lẹ́ni tí ó tó tí ò sì lẹ́ni tí ó fún níbi tí ó forí pamọ́ sí àmọ́ àdúgbò ìfọlọ́n kọ́lọ̀ fún wa gbogbo ilé. ẹ̀yìn náà Muslim ó tún ní nínú dáadáa tuntun máa ń sọ fún wa fi ẹ̀gbẹ́ lélẹ̀. ومن اللهم رب السماوات والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل من شر من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر ثم أدوان لاني قال النبي صلى الله عليه وسلم من سوفي يولون قلوا من سمعت له قلوا لك ولا olúwa wa olúwa gbogbo nǹkan wọ́n lọ́ba tọ́ ìtọ́ tọ́ la tọ́ la èso èso wóró àti kóró ọ̀la òun náà fi mú nǹkan mí jáde ìwọ ló sọ tẹwúrẹ́tà àti ìjìlá kalẹ̀ àti àkùrọ̀án mọ́tàdínlẹ́ o níbi aburú gbogbo ẹni ikú níbi aburú gbogbo ẹni bú tó ti pé ìwọ ọlọ́run bọ́ gba soso rẹ̀ mọ́ ìwọ lẹ́ni àkọ́kọ́ kò sí nǹkan kan tó síwájú rẹ̀ ìwọ lẹ́ni ìgbẹ̀yìn kò sí nǹkan kan tí ọ̀bẹ lẹ́yìn rẹ̀ ìwọ ló hàn kò sì sí nǹkan kan jọ lọ ìwọ ló borí gbogbo nǹkan kò lékè gbogbo nǹkan kò sí tó lékè rẹ̀ wọlọba tó pamọ́ kò sí tó pamọ́ tó ọ wọlọ bá mi sàbẹsẹ o kò tó wàá rọ wa lọ́rọ̀ kúrò níbi òsì ẹ dàpọn ní ìrántí gbogbo àdúrà yìí táwọn alẹni náà tí ó nù ọlọ́kàjẹ lójú oorun tàlẹ́ yín náà tí ó kun yẹn máa kọ́ lẹ́kọ̀ọ́ jẹ lójú oorun ẹgbẹ́ àwọn èèyàn gbọ́dọ̀ ń bọ̀ ní àpùlà wọn ò fi Islam kankan mùsùlùmí lásán ló kọ́ yẹ wọn gbé akọ́dà tí yẹn wọn fò ń jẹ gbàtò tó di òtún gbókèlè kẹlẹ́ ẹ̀kẹ́ nítorí pé kò tẹ́sì tẹ́sì bá fẹ́ ẹ wúru àwọn àdúrà yẹn ta ni wọ́n fi dà tí wọ́n mọ̀ káwá ti di ẹnu rẹ̀ gbàdó bẹ́ẹ̀ ni dáná àbọ̀ nítorí kó dà káwọ̀ lójú oorun sọ̀rọ̀ kí lè lọ sá ìdílé bá ti dọ̀tí dà káwọ̀ kọ́ àdó mi pọ̀ àwọn aláìsàn kó làwọn fẹ́ kékeré ọ̀dọ̀ sí mi ọwọ́ àti tó ń bá kọjá bẹ́ẹ̀ ń gbàgbà ló wọ́n ta bẹ́ẹ̀ ní aláǹtakùn pọ̀ lé yín. Àtàrà ìjẹ́lẹ̀ ń gbọ́dọ̀ wá sójú ọmọ pọ́ńpù torí kẹ́lẹ́ bá àkọ́lá ah, tó adá àpọ̀ tó rí àwọ̀ ní kankan àwọn ìjọba babaláwo tó yí ọ àkọ́kọ́ ní kẹ́ gbálẹ̀ ń pọ́ mọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé lójútọ́ àwọn àdúrà dáná sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ká máa ṣe kọ́ wá ní ìrírí tí ọmọ kó o sì mú ọ̀kan rẹ kó o fi gbàgbọ́ gbígbàgbọ́ pẹ́nìkan nàka ọ̀wọ́n tẹ sí ọ wọ́n bá sìkì rẹ láti kí náà dàtọ́ kó. ọwọ́ àlọ́ jáde òrí tẹ́tẹ́ ọ̀ polongo dáadáa ní ojúkò ní gbọ́ ọ̀tá sọ ọlọ́run sì mẹ́rin tí ó rajà wáyé. ọmọ àtàrà rẹ jẹ òfin tó ti ọ̀tọ̀ ọmọ fọlọ́ tẹ̀wọ́n mọ́kànlọ́kọ̀ tẹ́lẹ̀ òfin tó bí dáadáa bá ṣe àyè báburú bá ṣe àyè. àwọn òbílẹ̀ ìrìn àṣẹ kan rẹ̀ sọ̀rọ̀ ìlòmí ọba jẹ débi kí wọ́n tó ìyàwó dàjẹ́ ìyàwó ni kásájọ́ ń gbé lọ́tọ́ dàjẹ́ torí ìyàwó dà ní í ṣe ọlọ́run ò sí o èèyàn ní í o. sínú bá ní ìwà pẹ̀lú ìwà kò ní lẹ́yìn obìnrin náà. إلا ما كتب الله لنا إنكم يسوى تطلق sẹ́yìn ọ̀gbà bọ́lẹ̀ náà tó òtún ẹ̀sìn kíkẹ́ nìkan bá yọ ọ̀dà kó wá tọ́nù rẹ tó gbé bọ́yá ìbọn lọ ń kọ́ torí kọ́nà fẹ́ kọ́ sọ́ra rẹ ẹ̀tọ́ bá yọ ọ̀dà tó ní ẹ̀tọ́ bá tó kojú òṣù àtúlẹ̀ nǹkan tó wà sọ kókó lẹ́yìn òṣù ìbàdàn kọ́nà tó kọ́ pé tó sọ́ọ̀rù. There's wrong with saying, take it down, you won't feel right. Torí de ilé ọ̀rọ̀ ata fún ọ̀sà fún wèrè kọ́ máa dán wèrè wò lára jẹ. Tọ́ nínú àwọn àdúrà mi náà ó wá nínú àdìsẹ̀ sọ́hì láti sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ẹ̀ẹ́dì máa ń sọ pé اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي اللهم بك أمسيت وبك أصبحت وإليك المصير اللهم إني أسألك العفو والعافية في دنياي والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي والله gbogbo àwọn kẹtí ń dẹrù bọ gbogbo wọn ti tẹrí. torí pé màá gbà tó ṣe yẹn ni pé wọ́n náà sọ mi kàn là mí. gba mi àti ẹ̀yìn mi ọ̀tún àti òsì mi òkè wọ́n ti wá jẹ́ kí ìyọ̀ lọ́mìnì gba ìkàlẹ̀ ni ẹ dákun kí ló tún kù mọ́ níbo la burú náà fẹ́ gbà wá mọ́ tòyàtò fífi hàn ẹ̀tọ́ kò sí sani ìṣòwò wọn àlè sọ́nà tó sọ fún ọkùnrin tó o bá fi lálẹ́ kan lẹ́nu yẹn sẹ́lẹ̀ àlékẹ́ mi náà wọ́n ìhà àbẹ̀dọ̀ hàtẹ́ tó fẹ́ olùsọ́kàn ní ibẹ̀ pẹ̀lú rẹ látọ̀dọ̀ lọ tí ló fi olùsọ́ ọ̀nà àtẹ̀ pẹ̀lú olùsọ́ látọ̀dọ̀ náà tí èso ẹ̀rọ wọn dẹ́ wọ́n ń gbìyànjú ìgbéyàn làwọn náà tàbí wọ́n ń gbéyàn nígbìyàn ọdẹ náà ti ṣe gbogbo bìtì náà oríṣiríṣi lọ́sàn láti lè sùn ó ṣe ṣe ṣe kó lọ́ọ́ sùn gbólógbó ní máa jẹ kọ́mọ́ bàá sùn tó ló bá ra mú yóò sùn lọ rì oníbo yóò fi yin tó ló bá ra mú ibẹ̀ yóò sùn lọ ṣùgbọ́n olùsọ́lá tọ̀dọ̀ lọ sí òkè onítò láti náà nẹ́bí sọ̀rọ̀ máa ní wàhálà ìṣẹ́lẹ̀ ẹ̀ńdọ́ akẹ́ àmì jì ṣe ń bẹ nígbẹ́ yìí tí wọ́n ti bọ́kọ̀rọ̀ lálẹ́ ẹjọ́ kẹ́kọ̀ọ́ tó sùn kàkàdà àwọn àyà méjèèjì tó ọ̀ sọ́nà rọ̀ṣúlù ìgbà òǹdẹ̀rẹ̀ ilẹ̀ ìgbìmọ̀ rọ̀pẹ̀gì wọn mú kínú alhamdulillah wọn sọ pé ìjọba ha ìyẹn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọba àgbàlù kùláàsì lọ́kọ́ ọmọ sí ti parí torí ẹ̀ wọn náà má gbẹ̀yìn o. sáré bí wọn sọ fún báyìí sódà bá wá jí lóru. wọn sọ ìpìlẹ̀ ilẹ̀ ilẹ̀ ẹ̀ǹtì. سبحانك اللهم إني أستغفرك لذنبي وأسألك رحمتك اللهم زدني علما ولا تدر قلبي بعد إذ هديتني وأكرم من لدنك رحمة إنك أنت الوهاب الكتاب الله من جواب رسوله táwọn ìbá tàbí lójú oorun ó wí wọ́n wí gbogbo dáa wí táwọn á ó sì wá ní ẹgbàá wá mi wá nàbí sallallahu alaihi wasallam wọn ti àbá ta jíbẹ̀ kàkà pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir ẹ wàá tọrọ gbogbo tẹ̀ máa fẹ́ lórí ayé àtàkùn yà níbẹ̀ nígbà tó dájú lẹ́yìn tó ti wí. àwọn gbólóhùn سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير واعترف بتوبته فاغفر لي وارحمني واغفر لي ولوالدي وارزقني واحفظني توب واعترف وأتوب توبة بالعافية سبب صلى الله عليه وسلم لا روح كما تقول الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أفي قدوين فولون أبا ọba tó ṣe kó kó ta wá sí lẹ́yìn tí pàtó pa wá ọ̀dọ̀ rẹ̀ láti ní àkójọ. ẹ̀yìn nǹkan mẹ́rin ǹjẹ́ yóò wí ní ǹjẹ́ yóò láti jí o. gbèsè pé ta. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور طب بين بين أنا الله سنعمره فأقول wọ́n rìn pákó nítorí pé gẹ́gẹ́ bá mi nàwọ̀ wí ràmà ọ̀wá ọ̀tá ti sọ oorun ìbẹ́nu jìnnàjìkẹ́ nu ọ̀run oorun ìbẹ́nu jìnnàjìkẹ́ nu ọ̀run tó bá wá jí àkọ́kọ́ dọ́kọ̀ tó ní kó rìn pákó kìí kíkí wọn tara ẹlòmíì ti rìn pákó tó tó mẹ́ta yọ wá fọwọ́ síbi ẹnu máa mí lọ́sẹ̀gbẹ̀ nìkan kọ́ fún àwọn sọ̀rọ̀ wò orí káwọn là là kí lọ sọ lẹ́wọ̀ pé àwọn ti mọ̀ pé ẹnu yẹn rún tí wọ́n á ní ìwádìí sọ fún sọ fún ọpẹ́ nù rẹ̀ rún wọ́n tẹ́ ẹ̀kọ́ yọnu nígbà tó ti gbogbo bàtọ́ bá sálọ alákòóso yọnu bàtọ́ bá wọlé rẹ̀ kó tó kó fún mi pákó bàtọ́ bá ti sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti pọ̀ sí fún mi pákó tó bá ti dákẹ́ tó bá ti pẹ́ jù tó ní pákó táwọn yóò sọ fún ọgbẹ́ lórí ẹrù nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wàá rí bọ́ọ̀rọ̀ tẹ́ńtì wọn ò ní sábà rí tẹ́ńtì lọ́dọ̀ ṣe níbi ká fẹnú lẹ̀ ká fẹnú lẹ̀ kẹ́nu ó ti pẹ́ta ìná wàhálà ti bẹ̀rẹ̀ bí wọn kàn máa jẹun kọ́ máa pọ́n sí la kéyìn ó sì máa pín kéyìn ọmọ tó kù. torí àbúrò kò wọ ẹran tá a jẹ tó dùn dùn dùn dùn tá a fẹ́ gbé bọ́kà bá tètè há sí mi láàrin ẹyin méjì lẹ́yìn ìtẹ́jú márùn ẹ̀yẹ ẹjọ́ wò kẹ́ wá gbóòórùn rẹ̀ tètè ọ̀rùn àrùn bọ́tà ni tàbí bọ́tà ẹni kó oró burúkú kan yóò mú jáde tọ́ba wá sọ̀tẹ̀ kan lẹ́nu rẹ̀ ńkọ́ ẹnìkanu yóò ti dàbí gọ́tà rẹ̀ ló ti jẹ́ pé àtẹ́tí ọ̀sán wà sọ ó kórìíra fún pẹ́ẹ́nu rẹ̀ ọ̀rùn àwòrán mi là ẹlòmíì bá yẹn sọ̀rọ̀ yọ̀ọ́ máa kẹ́ náà náà yọ̀ọ́ máa bọ́ bẹ́ẹ̀ kí ọwọ́ kò lẹ́nu kọ́ sọ̀rọ̀ ká gbọ́ pírìlì tọ́ba mójútó ẹnu rẹ̀ sọ̀rọ̀ kó kàtà kọ́ ọmọ fún bẹ́ẹ̀ lórí délé ìpèníjà lánàá fáwọn mùsùlùmí ká mójútó eyín wa ká mójútó ẹnu wa àdébí sọ̀rọ̀ wá sí náà wá fi pápò fi gbo eyín lásán torí pé eyín lásán kọ́ ní máa rùn ahọ́n ní máa rùn tó máa jẹun tó ń jẹun tó ń jẹun wọn náà máa wá wọn rẹ kọ́ wá wò nínú dengue kó wò wò ó rí kókó náà rẹ tó máa change. gbogbo alẹ́kù èdè ọwọ́ alátara ọkà lẹ́kù tó alátara rẹ̀ sí lẹ́kù tó alátara màkàrónì lẹ́kù tó alátara àbùlà gbogbo ọmọ àpéjọ tí ọlẹ́gbẹ́ lálá tọba wa ya tó bá òyìn sọ̀rọ̀ òórùn burúkú ọmọ jáde ó sì fẹ́ nu àwọn èèyàn tí kàmá fi pápó ra yọ̀ọ́ máa fi ra ẹni yá máa sọ̀rọ̀ yá máa fi ra ẹnu kékeré ni ọ̀ńtọ́tọ̀ sí i. ẹnu wa kó torí ẹ̀ sáájú ìròyìn olóhùn ilé àdàbí sọ̀rọ̀ máa ṣẹlẹ̀ yẹ ṣíwùsù àfúlànà tètè wá kàdàbí gbó ṣùkùṣùkùṣùkù kéde pé kí wọn máa tàn kéde kókó kókó tún bóra rẹ lérí ìdí o wọn máa lọ torí tó bá lọ yẹ pé ẹ wọn kí èrè gé tètè sàn wọn á mójútó dáadáa lẹ́yìn àtúrọ̀ kó mo ètò tí wọ́n fẹ́ fọ iwájú eyín lásán lọ́rùn kò ti fọ eyín rẹ ẹ̀yìn eyín náà lásán ẹnu wàá tó fọ torí pé bẹ iná ẹ̀ ní ìjọ tí ń sẹ́kù lẹ́nu náà dábàá pé ìjọ sí ọlọ́pàá ní máa fi tẹ̀jẹ̀ kọ́ ọ kí èdè ọ̀sẹ̀jẹ̀ ọ̀sẹ̀jẹ̀ kò sí dànù ó gbé ọdún kò sílẹ̀ lọ torí ní máa dín pẹ̀tà téyín kò á ti gbé dókì téyín kò máa jẹ̀rà. látàrí ìsìláà ọ̀dà púpọ̀ tó bá yẹ kẹ̀kẹ́ bẹ kó tó lè tìbọ̀ ayé ní rẹ sẹ́yìn rẹ kọ́ máa fi yọ oúnjẹ tó bá sẹ́kù rẹ sí bá kò lè yọ tí bọ́ọ̀sì ò lè yọ kó tó fi yọ. àlọ́kọ̀ sọ́ra ọ kọ́ máa ti sábà bí tó ti máa yọ lẹ́yìn gbogbo gbà torí gbà tó bá ti pàápàá púpà èyí ó ti láà. gbogbo olú àwọn kan yẹn ànábì wa máa ń pákó. ìgbà míì dáná bí bá ti sùn jí nígbà tó máa ń pákó yẹn tán ó ti ti سواني قالي سورة آل عمران فبعد قالوا إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب تجد قالي يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون أنا مثل مالكي إمامي إمامي أنا بشكر الله لك الحمد أنت نور السماوات والأرض وما ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حق وإليك حاكم واغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت إلهي لا إله إلا أنت يا مسلم رسول الله ìdè rọ́bìṣà nọ́ọ̀sẹ̀ táwọn gbọ́lá máa lé kọ̀ọ̀kan tó ẹlòmí lè gbé akó kọ́ máa dúró lọ lọ lọ ó lọ lọ pọ̀ tètè tètè tètè tètè tètè wọ́n tè. ẹ ẹ ìlú ìdílé bẹ́ẹ̀ wọ́n ti ń ti jẹun lẹ́nu ló máa ti jẹ gbogbo àkójọ wa ti kàn mí. láyé ara rẹ wọ́n. sẹ́yìn ọgbọ́n tó bá fẹ́ ti gbogbo àdó islam orí ńlá ẹni tó bá mọ dáadáa Islam tó bá tí ara rẹ tí ò sí Islam lọ́dọ̀ wà láì lọ́fẹ̀ẹ́ takò lára kíkìn kí ni ń dà ọ́ láàmú gẹ́gẹ́ subhanallah tó ẹ bá wọ àwọn àdúrà yìí táwọn alẹ́ nílẹ̀ dábẹ́ lórí ikú náà tó fẹ́ kọlu ọ lọ́jọ́ yẹn tó ní sòfò wà láti kò sí pẹ̀lú àdúrà yìí kò sí olórí ikú náà tó fẹ́ kọlu ọ tó ní sòfò dáa torí àwọn àtúmọ̀ torí di eléyìí wọ́n náà sábà ti hàn ló ti jó mi lórí hàn nínú àwọn àdúrà tó wá sọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti kò sí láàárọ̀ ó kú líle láti kó wí wàá yóò kó kó kó kó kó lọ́kàn yóò lé ẹni rọ́bì olè tó bá kọ lọ yóò gbà tó àmọ́ gbà tó bá jẹ́ tuntun kì í ṣàdúrà. ẹ̀ tó bá ó fi àgbẹ̀ ara tó kí ni tó subhanallah ó túmọ̀ sí kí ẹja mójútó tó wá látọ̀dọ̀ dání látọ̀dọ̀ àmẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ànábìwà sallallahu alaihi wasallam tọ́ra dídì sùn àtọ̀sẹ́yìn tẹ́ ìgbẹ́ fẹ́ wo bọ́ọ̀lù fẹ́ wo football match àbẹ́lòmíì gbogbo àwọn títì kan tó ti rà lẹ́wọ̀ àwò lọ́ọ́ ti dé bàbá sàlá ti ṣe bíi lẹ́wọ̀ àti ìkọ́ni tó bá jókòó tì yọ máa nà láìsí rọ ọba gbogbo ọjọ́ ayé rẹ̀ jẹ́ torí òfó ànábì wa sọ̀rọ̀ wá aṣọ làwọn ará tètè fẹ́ǹsì mà nígbà náà gba ti kí ìta ẹ̀ tó bá ti délé bá àwọn kì í náà fi làárọ̀ ká méjì sunna tó rọ̀ àti ìdọ̀tí àìsà tó bá ti kí báyìí kó rọ̀ ni. ìlànà ìmọ̀ àti pọ́ọ̀tù tó bá wá ti ní ìdákan ti ìdákan nù mẹ́ta ti gbẹ̀yìn òru àdàbí máa ń jí torí kọ́ lọ́n sọ pé omi lẹ́yìnlá ìlà ọ̀pàlẹ̀ ìlà ní sọ́kù àwọn olùkọ́sílẹ̀ ọ̀pàlẹ̀ ìlà ó ti náà àìyí wọ́n ti lọ kọ́ ánà dọ̀tí ìlà ẹ sì máa tó dáná bí ojú kí òun wọ gbogbo òru ojoojúmọ́ ọ̀ràn yẹn lórí tiẹ̀ ọ̀ràn yẹn lórí tiẹ̀ bẹ́ẹ̀ sì ni àtẹ̀tẹ̀ sùn òní àtẹ̀tẹ̀ jí ìgbà míì wọn kó tètè kára fi sọ̀rọ̀ máa ṣọlá fún wọn sáìsì níbẹ̀rẹ̀ òun kó ara tètè sùn nítorí pé wọ́n yẹjú wọ́n yẹjú ọ̀rọ̀ fáwọn mùsùlùmí wọ́n ronú nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n tètè àwọn mùsùlùmí àdébìlẹ̀ máa tètè sùn gbà mí àwọn náà tó bá yẹ ká nídìí wọ́ nítorí pé afẹ́ tàtúnṣe afẹ́ ju ètò láàrin àwọn èèyàn sí àárín wọn dáná nínú tó tún wá jẹ́ àdáyẹrí bàtàbí yàtọ̀ táwọn àdájọ́ ọmọlẹ́yìn rẹ̀ oní tí ojú ànábì máa ń sùn ṣùgbọ́n kan rẹ̀ kì í sùn subhanallah ojú rẹ̀ ó sùn ṣùgbọ́n kan rẹ̀ kò sùn. ẹnìkẹ́yìn ní ṣe sùn tọkàtọkà lẹ́sùn iná láti sọ pé ànábì sallallahu alaihi wasallam ní al-aynani wìkẹ́ ọ̀sẹ̀ ìk tàbí nàá bàtàbí yàtọ̀ wọ́n gbọ́ ẹyin tí méjèèjì òun náà ni okùn tó so ibi títí tó ń gbà jáde òun lọkùn tó so ibi títí tó ń gbà jáde lára yìí ẹni tó bá ti lè sùn pínrín kọlọ tó àlọ aláṣẹ torí pé ìgbà tó ti sùn okùn ti tú tẹ̀lé tó máa ń dà jáde kó o lè mà lọ tó àlọ aláṣẹ kí ló fà á òní nígbà tó ti tẹ̀ ti sùn ọ̀tẹ̀ náà ti sùn ó lè fẹ́ ti lọ mọ́ gbọ́dọ̀ ti dá wa tí ìyá bá ti sùn tẹ́ ẹni lójú rẹ̀ ti bá ẹ̀ tó ti sùn ọkàn náà ti ṣe kí ni ó ti sùn ẹ lọ sọ pé á kẹ́kẹ́ fún ọ sọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ ó ti sùn. Ah, irú orúkú olówó ló ti wọ gán lára irú rẹ̀ lọ́ máa sùn. sòṣùgbọ́n náà ti sọ wọ́n wá àlè sọ́dọ̀ wọ́n máa sùn ẹyin yóò sùn ọkùnrin sùn. sùn fún àlọ́ ẹnìkan gbọ́dọ̀ wá wá ní kọ́ máa tara rẹ jẹ ọ ìgbé tó wọ́n ti fẹ́ àlọ́dà náà wù ọ̀rọ̀ tó tó náà ń bì yẹn táwọn abá àtúntò wọ àwọn ànábì wọn náà á gbójú rẹ ní máa sùn ọkàn rí wà bá ìrọ̀rọ̀ pa. gbogbo ọ̀rọ̀ ṣe ló sùn mọ́tara rẹ jẹ tẹ̀lé ìjẹta ànábì àtọ́táwọn yẹn yòókù. wọ́n ti jí síwájú kó tó jí fúnra rẹ̀. ẹrù bá tí ọba tẹlẹ fún àbúrò rẹ ọba jì àbúrò rẹ náà sùn lọ nígbà tó wà lórí rẹ àjò tó ọba jí kó jí wa àbúrò rẹ náà sùn máa dáadáa wọ́n ti jí àmẹ́tí káàmẹ́tì tó jì. mo ní wá jí ni wọ́n bàbá mi yẹn náà fi là. lọ bẹ́ẹ̀. ìwọ ní kò tètè lọ sàlọ aláṣẹ. wọ́n ní wájú yìí nìkan ní sílẹ̀kùn yẹn ẹ̀rọ pé yẹn ti jí nù tó o túmọ̀ sí pé wọ́n kì í yá nàbí dáná ìlú ètò jì. Nàbẹ́ ìgbà owó àti sọ́nà bá wá sùn lálẹ́ o. Wọ́n á máa fi ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ tó bá yẹ pé lálẹ́ wọn sùn. Wọ́n máa fi ẹgbẹ́ ọ̀tún wọn lélẹ̀ àbájọ bá sùn síwájú ká tó kírun àsùbá àlejò sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ wọ́n máa ń na apá wọn sílẹ̀ wọ́n na palẹ̀ wọ́n wá gbé orí wọn lórí àtẹ́lẹwọ́ wọn tí wọ́n bá sùn lálẹ́ wọ́n máa ń gbé ẹgbẹ́ ọ̀tún fi lélẹ̀ àbájọ bá sùn síwájú ká tó kírun àsùbá wọ́n máa ń tẹ́ apá wọn sílẹ̀ wọ́n wá gbé orí wọn sórí àtẹ́lẹwọ́ wọn wọ́n ti àpálẹ̀ wọ́n wá gbórí sí orí àtẹ́lẹwọ́. wọ́n ní bí ìbámu tẹ̀mísì ti ṣe sọ ọ̀nà ìwádìí mi wà wọ́n ní ti tẹ̀mísì ìlú ṣe déédéé. wọ́n lóorun àdéhùn sọ̀rọ̀ àdéhùn sọ̀rọ̀ olóorun tó tọ́ka jù olóṣèlú lójú bẹ́ẹ̀ náà sì ni àwọn mẹ́díkù dọ́kítọ̀ sọ ìmọ̀kọ́ yìí sọ bẹ́ẹ̀ látàyè tí wọ́n náà fáwọn mẹ́díkù dọ́kítọ̀ wọn ní gbòòrò àmẹ́sọ̀ bá sọ̀rọ̀ gbòòrò tó dáa. pípé wọ́n máa ń sun ìdáta òru ìdáta nu mẹ́ta òru ni wọ́n máa fi sùn wọ́n sì tún máa ń fi ìdáta nu mẹ́ta ọ̀sán sùn. nǹkan máa sọ kàìlú là lọ́sàn-án wọ́n ti fún wa sun ìdákanu mẹ́ta tòru gbogbo ẹ̀ wá jẹ́ wákàtí mẹ́jọ wákàtí mẹ́rin lóru wákàtí mẹ́rin ní ọ̀sán bẹ́ẹ̀ la nàbí sọ̀rọ̀ fún àdìsọ́lá máa sùn lẹ́yìn tí màá bí bẹ́ẹ̀ bá sùn lọ́sàn yóò ràn yín lọ́wọ́ láti má sùn àtúpàrà lóru ṣẹlẹ̀ ìdẹ̀rí dáadúró sí lóru kó ràn wá kó ràn wá lọ́wọ́ sùn.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 أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الصلاح الله fẹ́ jọ tuntun pé orin ò tètè wá ṣèyàn lè yí sí ẹ̀gbẹ́ òsì àbí kéèyàn ká ní. iṣẹ́ ọ̀la ló tètè wá. nígbà nígbà sùn lórí ẹgbẹ́ ọ̀tún tètè wá iṣẹ́ ọ̀la. tó bá tó ìgbà ẹ̀sìn ni pé báwo lẹni tó sùn lórí ẹgbẹ́ ọ̀tún. wọ́n tó ti pété tí tó tó tó tó ti ń bọ̀ wọn lọ. ó fi gbà kan tún yí ẹgbẹ́ òsì. ìrẹ́ ìṣàlá kò sì tó burú mẹ́ torí kò sì sùn ẹ̀mí ìwà lọ́wọ́ tó bá tẹ̀lé mẹ́ẹ̀ sí wàhálà bá ti ti padà wà padà sórí ẹgbẹ́ ọ̀tún náà. lórí Thank you ṣé ìlú ẹgbẹ́ nípa ìgbà tó ń parí báàbù yìí fún ọ̀tọ́ fún àǹfà àlà wọn lè lóye pé báwo ni èyí tó wà ní ìyá àwọn ọmọ wọn sọ nípa àlà kí ni ìdájọ sọ̀rọ̀ àlà kàkà ní táwárò sí bàbá yẹn sọ nípa rẹ. ọ̀rọ̀ méjì lọ́wọ́ àlẹ́ yọ àwọn olùmọ̀ àwọn kan sọ pé kò fà nítorí kò bẹ̀rẹ̀ kì í sábà ní ọ̀gbà àti bí wọ́n sọ kò bẹ̀rẹ̀ ọ̀gbà ìwà ìdè àwọn kan sọ pé rárá kò gbọdọ̀ fà nítorí ti wọ náà tó kún orí rẹ̀ tó fà pé yẹ lọ́nà padà fẹsẹ̀ alùpùpù oríṣi méjèèjì náà lọ lágbára sọ̀rọ̀ tó dáa ní kọ́ fà nítorí pé tó fà ẹ̀yàn pé fífi abẹ́ fi lọ àgbà ó máa mú kí irun ọmọ ìdá ìdá. irun tó rí tẹ́lẹ̀ lọ fà bí ẹ̀ lọ tí ọkọ̀ padà máa kọjá sí inú kílẹ̀sì irun tí wọ́n máa jáde. so àyàfi ìjọba fún ọ̀rọ̀ àwọn tó ń kọ́ fà lọ́la táwọn aróògùn náà tó ikú lè fi ra tí ò ní mú jáde máa láéláé lẹ́yìn sísá. ẹ ti fi mà wípé nígbà tí irun bàbá yọ fófin nínú àwọn sábà tó fi máa ń fà á náà ní pé òun tí ó ń ní irun àjáde tí máa wà lára ọkùnrin dúró rẹ̀ wà lára ẹ̀jẹ̀ náà lọ́pàá irun yẹn ti ń jáde ṣùgbọ́n bá mú òkú tó lè dá kan dúró. ṣé tí èèyàn bá mọ̀ túmọ̀ àyà kúránì tẹ́lẹ̀ lè máa ń ládàá pé èèyàn ká bí àtẹnudúkọ̀ mọ̀. àtẹnudúkọ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ọ̀nà túmọ̀ rẹ̀ ọmọ ọmọ jáde ti sọ nígbà tó bá ti kí ara fi kàn yọ gbàdá dáná wọ ọmọ túmọ̀ rẹ̀ kọ́ máa túmọ̀ rẹ̀ tó láti tó sọ pé àkókò bá máa túmọ̀ rẹ̀ ṣùgbọ́n àyà àkùrá ni tó sọ pé àkọlá rẹ̀ kọ́tà ní ọkọ̀ ọ̀hánà lámà àyà àkùrọ̀ omi àkọ́kọ́ ló wà ẹ̀rọ ti láta yìí sí ìtumọ̀ àyà àkùrá yìí tẹ̀ tó fọwọ́ tó wà ní kágbádá kù ka ọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá wò. Òun tó ń tẹ̀lé wọn kan ìlú là ń fẹ́ kó sùn kó tó dàbí kó lóhùn òun tó ti fẹ́ kó lóhùn tó sùn. Mo ìrọ̀lẹ́ bá wò. Sọ́ba fẹ́ jẹun, ta lọ́tọ́ sí? Àwọn ta lọ́tọ́ sí kọ́kọ́kọ́ ẹjọ́ wù náà. wọ́n ní ìlànà ìfẹ́ fún aṣọ tí ìmọ̀mọ́ wa wọ̀ pélébé ni ẹ̀yìn máàmù ti fi lẹ̀ tọ́tọ́ kí ìyàn jẹ́ ìrọ̀ rárá torí máàmù yọ̀ bí hàn kí ìyàn àwọn ọmọ jẹ́ ìṣòro yẹn náà láti sọ pé téèyàn bá téèyàn bá téèyàn bá wọ gbogbo aṣọ tí àwọn èèyàn wọ yẹn ọwọ́ tọmọlúwàbí ọwọ́ tọmọlúwàbí ìwọ kẹkọọ kọlọ ẹ̀yìn rẹ náà tòkè sọfẹta lórí délé káwé wọ ọmọlúwàbí nínú àwọn àpò ìdíkẹfẹ yìí ó sì máa tí wọn bá kọ ọmọ wa kí wọn kò ní fẹsẹ̀ pé ẹni tó lọ pa rẹ wílé ìrẹ káwọn máa wẹ wọn lọ àdídá yẹn. ṣé lábẹ́bẹ́ tó bá wọ singlet ìlú tí singlet ẹ bá wọn ṣe kò burú sàn. tí ó ní òsì mọ iye ìwò apáta gbòòrò ọ̀la tí ó sọ pé yorùbá jẹ àbí ẹni pàtó. báwo kó omi tó bá ti jẹ́ òwò bá tilẹ̀ hàn báyìí wọ́n gbàdé. Gbogbo ìjọba ti kò sí ìdúró. Lókè tó nínú àdé, wọ́n sọ fáwọn ìmọ̀ àwọn ọmọ àdínkù. Wọ́n sọ bẹ́ẹ̀ tó àdìgbì kan sọ pé àdáyé máa ń máa ń ṣe bí ẹni fún fúláwà tó gbogbo ìtọ́jú àti kò sí ìṣòro. àsìkò tí ọkọ àti àwọn bá fẹ́ bá ní àjọṣepọ̀ ṣé ìgbà tí dùá àti ọkọ máa ṣe ṣé ìgbà tó bá fẹ́ fi ọwọ́ káyàwó ẹ̀ gangan ni àdúgbò àti bá fẹ́ bá ní ìpàpà. tó bá fẹ́ bá lò pọ̀ kí èsì nígbà tó bá fẹ́ fọ́ ọkàn láàrú ìlànà àwọn bàbá ẹ̀ wọ́n kọ̀ sílẹ̀ látara pé ó fẹ́ dárun gbọ̀ sí àbí dárun gbọ̀ sí lọ́dẹ̀ tó ń sí àwọn máa ní gbogbo ẹrú ẹ̀. ẹni tí bàbá rẹ̀ ló kọ́ lọ́mọ orúkọ dárun kan gbogbo ẹrú rẹ̀ làwọn ti fún náà sí wàhálà ọlọ́wọ́n kò ní kọ́ tó bá ti sun ẹrù rẹ̀ ọlọ́run sùn lómi. lọ́síwájú gbogbo ìdílé wàá wá àwọn àgbàlagbà fẹ́ wọ́n lọ fẹ́ fún wọn lọ sí ìkàlẹ̀ fún ọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀. ẹ lọ bá wọn sọ pé wọn bá gbọ́ ọ̀rọ̀ lọ sí torí wọn fárọ̀ gbà rẹ̀ ọ̀rọ̀ lọ sí torí wọn fárọ̀ gbà rẹ̀ ẹrù rẹ̀ kọ́ tó dé náà kó sa ìkókó rẹ̀ ọmọ ara ẹlẹ́dẹ̀ẹ́ fún wọn gbogbo bàá ti kó sùkú lọ́dọ̀ ẹni tó burúkú fẹ́ kó padà sílé yẹn wọ́n má bínú ẹ̀sìn ọlọ́run má bínú ẹ̀sìn ọlọ́run náà. ìgbà míì wọ́n máa ń halẹ̀ máyẹ̀ láti fi mọ báwo ni má ní ẹ̀sìn tó ń ṣe lágbára tó lọ́ka rírì wọn. ní ti àwọn ọkọ àwọn ọkọ ọlọ́run báwọn ti kọ ọlọ́run. lásìkò kan ló wá lò wọn ó ti ra rẹ̀ nù ń sera rẹ̀ tẹ́lẹ̀ wọ̀ ká kọ bàbá rẹ̀ ní bàbá tí bàbá rẹ̀ bá kú ìwọ́n rẹ̀ àmọ́ tí wọ́n bá kú kò rẹ̀ tó lóò kọ́ lọ́mọ. ládùú ọ̀ lórí gbogbo rẹ̀ yìí ti kò ní jẹ kọ́kọ́ mẹ́ tó ti sera rẹ̀. tẹ́lẹ̀ kejì ní pé tó ń bá wa kú ìwọ́n rẹ̀ torí wọ̀ kọ́ bàbá. torí ẹ̀ gbogbo àtàwọn Yorùbá àwọn ọkọ̀ tọmọtọmọ tọ ẹlẹ́kejì òní wípé káfá yìí lè bá ọmọ wa fún sí lọ tọmọ ẹni bá dájú ní lọ níbi ẹsìn kí ló burú bẹ ètò òkú ọ̀pọ̀lọpọ̀ ní kókó mọ àwọn kó burú jù àwọn lọ nípa àìdá especially tí wọ́n ti rán ọmọ lọ sí àwọn institution tí wọ́n wù wọ́n kókó ọmọ padà sílé lọ́mọ àtàlẹ́ kíkà kan mọ̀ wọ́n ní mọ́lá gbò wọ́n máa ló tún dábẹ́ ẹrú àwọn ah, ní àwọn ah, yẹ́rẹ́. ìṣèkárí ìṣèkárí torí máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ òbí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá a wà. wọ́n tó bá di ọmọ dáadáa ọmọ tó jẹ́ jù ní sẹ́ẹ̀sì wọn mọ̀ fẹ́. wọn mọ̀ bá ń lé ní sẹ́ẹ̀kẹ́ kọ́ lọ. ṣùgbọ́n àwọn ọmọ ní gbogbo ìlànà ti rò fún òkúkú náà ti fi ọmọ àta kò fi wá rí tẹ bọba rí tẹ bọba lẹsìn gbà náà wọn ò ní lé ọmọ ẹ̀yin ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àta ló ń bẹ ti tuntun wá tẹsí òwe tẹ o abẹ́yẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n wà lórí ìdílé ẹ̀já tẹ̀sí ọlọ́lọ́mẹni tí gbọ́dọ̀ sí náà táwọn òbí ó sì fọkàn balẹ̀ owó tẹ̀ ń ná lórí àwọn ọmọ kò o kò gbé torí pé ẹran wọn lọ léwe kí wọ́n lè bá dàgbà ní làákàyè alihamudulilayi ọmọ tó bá ti rẹ kọ̀kọ́ kò sì dàgbà ní làákàyè àwọn arìnrìn àrífẹ́ nǹkan mi nílé náà kò síṣẹ́ tó pín yẹn bí èsè yẹn gba ara rẹ̀ sí yẹn gba ara rẹ̀ sí ló pé jù tó bá dé pé nínú ẹ̀kọ́ yẹn ọba rí nǹkan kan kọ́ tí wọn náà lè máa pòdúsì fúnra ara rẹ̀ àríkó wọn náà ló tún ẹ̀kọ́ àwọn mi òbí títẹ tó pé bí ilé wọn kò kó sẹ òsè báyìí òsè báyìí òsè kò kíní ọdún jíjù òsè kò ti sájú tó bá sọra tẹnà pé ọba sọ ara lọ́nà so àwọn tó bá ti wọ̀ lọ sẹ́ńtà fún ara rẹ̀ lẹ́yìn kan ní dídé fún ọ yóò rọ̀ pẹ̀lú ní ọ. إليك مسلم وحمد الله بحمده أشهد أن لا إله إلا أنت